الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قبل واحد الله فوق أسوأ جدا سورة البقرة آية 256 الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله ويؤمن بالله فقد استمسك بالقوة الوثقى لا انفصام لها والله سميع عليم رغبا لا إكراه في الدين kò sí tipátipá nínú ẹ̀sìn láàrẹ jùmúlà nẹ́fúnmù nẹ́fúnmù ni ìkẹtọ́mọ́ ní ẹgbẹ́ ìtìkẹtọ́ wọ́n ní ó lè túmọ̀ náàyù tí ó mọ̀ túmọ̀ pé la ala ẹ má jẹ nìkankan pa lórí ẹ̀sìn ó sì lè wá dùmánà lẹ́fúyù kò sí tí ń ní pa kò sí tí ń jẹ́ ìjẹnipa nínú ẹ̀sìn àdín àní ẹ̀sìn àdín ìtumọ̀ méjì ní ọwá méjì lágbàwá a mọ̀ túnmọ̀ islam mọ̀ túnmọ̀ islam ìfẹ́ síse ìfẹ́ ẹ̀sìn máa ń tún wọn iṣẹ́ ẹ̀sìn òun lọ́nà ní wọ́n rọ̀ dí tó lápọ̀wọ́ ní ìsìláàmù dìínà bọ́yọ́ sí kí fún yí ìsìláàmù lẹ́sìn tẹ́wọ̀n sí òun lọ́nà ní ilẹ̀ dìínà ẹ̀ndà lọ́rí alì ìsìláàmù ẹ̀sìn kọjọ́ lọ́wọ́ wọn ní ìsìláàmù a máa wá a máa túnmọ̀ kí ni alìjàzáà ní ma ń túnmọ̀ ẹ̀san òun ni ya olùkápọ̀ ọjọ́ ẹ̀san kìí ṣe ọjọ́ ẹ̀san lọ ọjọ́ ẹ̀san kìí ṣe ẹ̀san ìdílé lọ ẹ̀san ààrẹ ni wà máa àdìrọ́ ta máa yàwó dì kí ni yóò jẹ ọmọ tí ń ọjọ́ súnmọ̀ máa máa dì ní يوم لا تملك نفس نفس لنفس شيئا ọjọ́ tẹ́lú òní èyí lágbára láti gbẹ̀mí kàlàyé wal-amru yawma'idhin lillah àṣẹ lọ́jọ́ kàwí ọlọ́ọ̀bá nìkan ọba tó lásà ajẹ́ sí pé la ikraha fid-din àdínì bí ẹ̀pẹ́ dínil amal iṣẹ́ kò sí ìjẹ nípa níbi kí wọ́n sí Islam. Ọlọ́run kó tàbáyẹnà rúṣdù nínà lọ́rọ̀jì, ọlọ́run pápá, òdodo ti fojú hàn, ìmọ̀lẹ̀ ti fojú hàn láàrin àmì àti dá ìmọ̀lẹ̀mà yàtọ̀ sí kíni yàtọ̀ sí àmì. Ìsìláàmù ìsìn kan tó rí àánà mọ̀ pé ìkẹ́ yàtọ̀ síra wọn pẹ̀lú àwọn èèyàn mọ́ tí ń jẹ́ ẹ̀sìn yàtọ̀ sí fíìkì adáyàtọ̀ ní ìsinmi ẹgbẹ̀tẹ́ wọlé ìjọsìn ó fi ìrun pípè ó fi pàáyàn sí ndị ìjọsìn wọ́n fi kọ́mọ̀ wọ́n fi gbé ìrun dúró gbogbo àwọn tó sáfú ìmáàmù ó lè di wọn wọ́n ka fátíà wọ́n ka tó bá rọrùn náà Kùránì

pé ijó lẹ́sìn àtẹ́rẹ́ pípa lẹ́sìn ìlú lílù lẹ́sìn gbogbo àwọn ará kèfèrí ìtẹ́ fi sẹ́sì náà gbogbo ará kèfèrí àtẹ́lẹ́bọ ni àti ní tí ìsẹ́lẹ́bọ ni gbogbo ọ̀nà alùkájú náà lẹ̀ sí wọn ká mọ ká jẹ ká jẹ kí wọ́n jẹ kí sí lẹ́sìn náà síyàn ní ti wá mọ ìyàtọ̀ láàrin tíjì rẹ̀ àti rọ́lọ́ wọ́n ni a mọ̀mọ̀ hm, eh, yàtọ̀ láàrin ọ̀nàmà àti àrùn ọ̀nà táàfì mọ́ ọ̀nà mẹ́rin náà ọ̀nà àkọ́kọ́ tí rọ̀lọ́rọ̀ alkùránì kẹrì kí láàrin mẹ́wàá já mẹ́yàtọ̀ láàrin tí jùdùdù ó jẹ́ àmìyàtọ̀ láàrin tí ń jẹ́ tawhidi àti tí ń jẹ́ ṣíríkù ẹbọ ó jẹ́ àmìyàtọ̀ láàrin kèfèrí àti islam ó jẹ́ àmìyàtọ̀ láàrin zina àti nìká àgbèrè àti nìká ó jẹ́ àmìyàtọ̀ láàrin ó jẹ́ àmìyàtọ̀ láàrin dáadáa àtàìdá àtúnṣe àti bàjẹ́ tí a lè jẹ́ àmì ọlọ́ni wà nazzalna alayka al-kitaba tibyana li kulli shay aṣọ tíra kalẹ̀ fún ọmọ jẹ́ àlàyé fún gbogbo nǹkan pátápátá nǹkan ẹlẹ́ẹ̀kejì lára ọ̀nà tá mọ́ fi mọ ọ̀nà tá fi mọ́ dá ọ̀nà mọ́ yàtọ̀ sí àmì òun ni lẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi yìí kò sí kí ni kò sálàyé ọlọ́rùn ṣùgbọ́n ló jábọ̀ òun ló jábọ̀ pé àwọn ọ̀kan bẹ orígun rún ni àwọn ọ̀kan bẹ ọ̀rẹ́ èèyàn rún ni òun ló jábọ̀ pé ẹni tí ò bá ka fátíà nínú kò nírà ẹni tí ò sí tàṣáàdù làkìrì àtáyàgbè ìrún rẹ̀ láàyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ sí àlàyé fún gbogbo kan àlàyé zaka àlàyé hajj àti gbogbo ẹ̀lọ súnlẹ̀ ilé sàlàyé àwọn ìtumọ̀ alkùránì fún wa tó ba rújú bẹ̀ ilé yóò yi wa nígbà tí a yà sọ kalẹ̀ pé alàbínà ara lọ wà láàmì ẹ̀lẹ́sù ìmáyàwó gbèzèrè àwọn tí wọ́n bọ́ lọ́wọ́ tí wọ́n wá ro àbùsí tí wọ́n rú papọ̀

ànábì ló oye oyé wọn jọ́nà lọ pé àbòsí tọ́lọ̀ sọ́rí èsì ordinary àbòsí àbòsí ẹgbọ́n ni pé àwọn tí wọ́n jẹ́ mìíràn tí wọ́n rú ẹgbọ́n kò mọ́kí ni ìgbàgbọ́ wọn àwọn súnà yóò sì kéde yóò sàlàyé àríwá ní ẹbọ tọ́lọ̀ sọ ń bẹ̀wọ̀ ẹ̀rẹ̀t àbòsí tọ́lọ̀ sọ ẹbọ ni ó ní ẹ̀gbọ́ tí ọlọ́run sọ nípa ọ̀rọ̀ eh, ẹ̀rọ ọlọ́run lùkúmọ̀ mi ó ní yáàbò lẹ́yẹ̀ yọmọ mi lára tó ṣe kéde lọ má ṣe bẹ pẹ̀lú ọlọ́run ilẹ̀ ṣe rí ká lọ́gbọ́n ìwọ̀n ọ̀rìn yìí dábàgbé ẹbọ àbòsí tó tóbi nítorí wọn lójúlẹ̀ ọlọ́run kọ̀ọ̀rọ̀ ṣúgbọ́n ló sì kéde òun ló yẹ̀yẹ̀ náà rẹ̀ fún wa náà gbogbo àwọn tó wá jẹ́ mùjùmọ̀lá tó wá lódìdí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ amàrí nínú súnà gẹ́gẹ́ bí iṣẹ́ ají èròta àti sàlàyé síwájú náà ọlọ́run wa ń sẹ́lẹ̀ ilé ka lè tó bá yí na lè nẹ́ẹ̀sì olóòmí aṣọ alkùránì kalẹ̀ fún lè túbà yínà lè náà kó ní máa sàlàyé fáwọn èèyàn máa lò zílà iléhì nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún wọ́n na aláhùn yàtà fàkàrù báyà wọ́n sì àti kílì àti àrùn ní ọ̀nà kẹta táàmà fi ma yàtọ̀ ọ̀nà máa tàbí òun ni ìlànà ànábìwà Muhammad sallallahu alaihi wasallam àti ọ̀nà ìgbà tí ń gbà jọ́sìn àti bí sí ń bá àwọn èèyàn lò pátápátá àti bí sí ń fi àwọn èèyàn sẹ́sìn gbogbo àwọn ọ̀nà yí pátápátá nínú àwọn tí yóò fi já mọ́mọ̀ yàtọ̀ láàrin ọ̀nà àti kíni àti alòní ọ̀nà kẹrin nínú ọ̀nà tá ma fi sí yàtọ̀ láàrin táàrùn fi mọ́ yàtọ̀ láàrin ọ̀nà màtàmù òun ni ìṣe àwọn sọ̀háàbà pàápàá jù lọ àwọn alìfòlàfà òrọ̀ ṣìdó àwọn àlífà mẹ́rẹ̀ ní àkọ́kọ́ ìṣe wọn bó wọn ṣe ṣe bó wọn ṣe bùjọba bó wọn ṣe darí ayé bó wọn ṣe darí ìlú gbogbo náà kọ́ nínú tí ó mọ̀ já mọ̀ torí pé àwọn tí wọ́n gba ẹ̀sìn ní directly látọ̀dọ̀ lọ́yọ̀ àmọ́wọ́mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ènìyàn ilé ìfihàn gbogbo tàbá fẹ́ mọ̀ ní ọ̀nà mọ̀ lódodo kò lè ju inú alkùránì lọ àti inú súnnà àti lànà lẹ́bì àti àwọn ìgbésí ayé àwọn sọ̀rọ̀ àmà lójú wa lórí lè mọ́ Málìkì rahimahullah tó fi sọ pé máa lámì ẹ̀kún dí iná zálìkà yóò tí ò bá jẹ́sì lọ́jọ́ náà lọ́wọ́ wà láyé ẹ̀kún náà dí iná yóò kò ní ìkọ́ ní wà jẹ́sì alùmọ́jẹ̀ kò ìyàtọ̀ ọ̀nà sí àlùmọ́ Ti rọ ọ̀nà mọ̀ sí àmì wọ́n ní látàrí ẹni tó bá wọnú ìsìláàmù lásìkò náà ó wọnú ìsìláàmù ní abala pé ó pé orí pé ah, ibi ọ̀nà mọ̀ wà gẹ́gẹ́ nínú ìsìláàmù àmì tó wọ́n sí láti

أشهد أن لا إله إلا الله وأنا مسلم ló ṣẹlẹ̀ ìgbà wọ́n ní tó ń bá sí ń gbà tó ṣe fún wọn fún bóyá òun bẹ̀rù kú àbọ́ òun bẹ̀rù pé fsf usmanis ní jọ́kẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà wọ́n wà ní àjò pé wọ́n bì kan wọ́n wá fẹ́ rẹ̀sì wọ́n rẹ̀sì káàkiri sábẹ̀ ìdìbò gidi tí wọ́n táìmù tí wọ́n rẹ̀sì lọ́wọ́ yìí ní kìkìrí kan kọjá bọ́rá nàìjíríà tó wùnà sùn ó ní opportunity ó sì fi dáadẹ̀ pọ́ wáyìí ó sì mú dáadẹ̀ ní gbogbo báyìí ọwọ́ àjẹs báyìí sánàgbà kan ta ló gbà lọ́wọ́ mi lónìí ta ló allah dára tàbí pé wọ́n sọ èyí lábẹ́ eme mọ́bọ́wọ́ ànábì òkè allah ọlọ́run ìdà wọ́n sì bọ́ lọ́wọ́ rẹ̀ ànábì wa mọ̀ akọ́kọ́ jẹ́ ọ̀rẹ́ lọ́wọ́ rẹ̀ a ó ní èèyàn rí ní aláàánú la mọ́ sí nítorí la mọ́ sí ànábì sì fi ànábì wa láìpẹ́ ọ̀nà ànábì sì wá kan àṣàbí lágbàjábà ìgbà ìjọpẹ́ sí yìí ànábì sì yọ̀dá rẹ̀ kó ló fi wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ ní islam ìwà nẹ́bì ni wọ́n rí islam wọ́n lẹ́nu pẹ̀lú orí ọ̀rọ̀ àtọ́rọ̀ rọ̀dí aláàrí ọwá bukata wá sọ́dọ̀ umaru ọwá jẹ́ kéfì wọ́n ní gbàsílámù olóòwò gbàsílámù ẹbá lọ ẹbá ń pè ní ah, ó sì bá yanjú bùkátà rẹ̀ fún mẹ́mọ̀ lọ èdè pé mo ń jẹ ó pàgbé tó sì sílé bọ́rọ̀ ìsìlámù sí rí la ikraha fi ddin kò sí èyàn jẹ nípa nínú ẹ̀sìn torí pé bí ò bá rẹ̀ mọ́ sọ̀rọ̀ kẹfẹ́ pé tọwọ́ ẹni lèyàn lè gbà ilé ìgbà tí ilé ìgbà tí lẹ́nu ó lè sí àwọn gbọdọ̀ wá látọ̀kàn tó bá kẹ̀rẹ̀ ọmọ lágídí pé ọjọ́ àsìkò ọdún síláàsì kí wọ́n yóò dìbò náà fi kẹ́sì torí pé òun títí kò ti lákọ̀wá láti inú ẹ̀wà kí lẹ́fẹ́ kì yẹn pàṣẹ ìyẹn lè sí lójú tó kòrò kọ́ sọ ẹwà síláàmù pé sí bàbá jẹ́ ọgbọ́dọ̀ àwọn ọmọ kan náà ọmọ àṣọ wọ́n wà lọ́dọ̀ àwọn Yàhúdí ìgbà tí ó ti pé wọ́n lé wọn kò ní Khaybar àwọn àdúgbò àwọn ọmọ yìí bá àwọn Yàhúdí lọ náà di Yàhúdí àwọn àláyé kò sí tọ́jọ́ ìtọ́tọ́ wọ́n ni táyà ti sọ̀kalẹ̀ ẹgbọ́n jẹ́ wọ́n pà dáwọn fẹ́ sí bàbá ti sílẹ̀ láìkọ́ àfìdì tó ìbá wọ́n pé tí wọ́n fẹ́ lọ jagun etí jẹ́ àbí wà fún láti gbéjà láti sí àwọn èèyàn lójú pé kó kálùkù sí tó bá fẹ́ sí kọ́ pé kọ́ mọ́sọ̀ àyàn dẹ́rù kó wọ́n sí àwọn èèyàn lójú kó wọ́n gbé gàgá pé pé ẹlòmíì fẹ́ sẹ̀sìn àwọn ọ̀kan wọ́n kàn jẹ gàbá wọn dínkù wọ́n rẹ̀sì ṣe mọ̀ san jísíyà pẹ̀lú pé kí ọ̀sẹ̀ islam ó bèèrè jísíyà ní ṣe mọ̀ san jísíyà ní wọ́n láwọn san jísíyà ní ọ̀sẹ̀ wá kẹ́kẹ́ jihad ẹni tó bá fẹ́ ní kan sí kẹjú sí ẹmọ́dì lọ́wọ́ tó wà fún ọ̀pọ̀lọpọ̀ jihad tára bí sì sí jihad ò ti fáyé ni ó fi dìfẹ́ǹdì ni ó gbá dìfẹ́ǹdì ni èyí kọ́kàn lọ sí kìnnìkan náà ọlọ́ni fàmẹ́rin lẹ́kùn bí tọ́ọ̀bùt ẹni tó bá ya kìfèrí sí tọ́ọ̀bùt wà ní min billah tó sì kí ni tó gbọ́lọ́wọ́ bá gbọ́ fàkọ́dì stamsaka bí lè ọrùn wá ti lè wọ́sùkọ̀ ọlọ́ni pàápàá ló ti dìmú okùn yìí pàápàá ló ti dìmú okùn kí ni òkòkò yìí fi sọ ọmọlá tí ò ní já wàláhù sẹ́ni olùhàníyì ọlọ́run bá ní kí ọmọ olùgbọ́rọ̀ a jẹ́ sí pé kí olóhun sí Islam ọmọ àwọn pé tọ̀ èyí tó rọ láwọn sí làwá sí gbogbo ẹ̀ náà ọlọ́run kan náà láásù pàmọ́ kí ẹni bá ya kìfèrí sí tọ́gútì olùwà tó nǹkan nílẹ̀ ìsìláàmù àmìyàn kúkúrù ọgbọ̀dọ̀ gbàbẹ́ ọgbọ̀dọ̀ bọ́ sọ pé ọlọ́ọ̀kẹ́ náà láńsí ọ̀nà tá gbà sí lọ́yà ètò bá ya kìfèrí sí tọ́gútì wà yóò rí ní dè láì tó sì gbọ́lọ́ ọba gbọ́ òun ní kíni àkọ́rọ̀ ìsìlámsáka ó fi jìmú okùnkùn yìí mo gbàgbọ́ lásán gbogbo náà gbàgbọ́ ìwáyà kìkìrí sí ìkẹ́ méjì lẹ́yìn ọlọ́run ìsìláwò sí kò ní túmọ̀ kò ní túmọ̀ torí nẹ́kúrú wá ìsìbáàtì ọ̀nà kan ó gbé kankan dànù ó wà kankan nílẹ̀ ìtumọ̀ na lọ́rùn láàlẹ́gẹ́tì láìláà ìtumọ̀ rẹ̀ náà ayẹ́pẹ̀tọ̀ ọgút gbogbo nǹkan tí wọ́n bá tí ń sìn lẹ́yìn ọlọ́ òní wọ́n pè ní tọ̀ọ̀gút òun ni ìmọ́mù wọn ibùn ni mímọ̀ àbúrí nínú nǹkan tí wọ́n jọ́sìn fún áwọ̀ tí bóórí àbí nǹkan tí wọ́n tẹ̀lé ó ti nìsì áwọ̀ pòtọ́ í àbí sọ pé tí wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu àwọn nìyẹn ó lè jẹ́ òsà òkè gẹ́gẹ́ bí àwọn olúmọ àbí àbí àwọn òkè wọn ló ń ṣe wọ́n bọ́ná wọ́n bá àwọn òkè lábẹ́ òkúta àmọ̀bọ́lá wọ́n gbọ́ òkè gbẹ́tì náà ó ti yé nìsì gbogbo àwọn ohun náà kọ́ làwọn náà ó ti di gíní tọ̀ọ̀hùt ó ti torí pé tọ̀ọ̀hùt àwọn nǹkan yẹn ó múyàn kọjá ààlà ó ti múyàn kọjá ààlà gbogbo wá ti múyàn kọjá ààlà tí ò dúlẹ́bi o yẹ gbogbo sí nǹkan orin tọ̀ọ̀hùt wà ní mẹ́tìbó àwọn ẹni tá ń tẹ̀lé àwọn ẹni tó láàfà tó ń tẹ̀lé tí ń ṣe aláàrí ní haramu fún tí ń ṣe haramu ní aláàrí fún pàtìlóyìn ní gbogbo ẹni ṣe ṣégú ṣégú ṣégú ṣégú tó ti ní sí àwọn kó sábẹ̀rẹ̀ gbogbo ẹni bá ti gbà pé àpá àkàn 100% ilé lọ ráìtì ó ti sọ àpá òdòtò ọmọ tó rí àbí ẹni tí èyàn asịrị. àṣẹ rẹ̀ bóyá wọn lórí àwọn aláṣẹ tí wọ́n ní agbára gbogbo ọ̀nà àwọn náà máa jẹ́ tọ̀gbọ̀t tí wọ́n bá tó bí lọ síbi tí náà ẹni tó bá ya kèfè ayẹ́pẹ̀fà máa ń yẹ́ kòròdùkọ̀ọ̀gù ẹni tó ya kèfè sí tọ́ọ̀bù ẹni tó ya kèfè sí òsà èrí gbogbo ìrẹ́ òsà tí wọ́n máa ń bọ̀ tó ya kèfè sí ẹni tó ya kèfè sí àti àwọn àfáà tí ọ̀bọ̀ fi ọlọ́run bá wọn tí ó gbàgbọ́ àwọn àfáà bú ẹni tó ya kèfè sí àti àwọn aláṣẹ bú wọn ò dó dédé tí wọ́n pàṣẹ kí ọmọ ya pàtọ́ lọ tó wá dún ní mọ́ kí ni òfin náà òun ló di kí ni mú okùn tó yí mú wọ́n ní ọ̀tọ́ kájọ páyà kẹfìrí sáwọn kan yìí lásán kákọ́rà nígbọ́n náà bá ó ti yí ó bìlúgbù wọn táwọn yìí náà ṣùgbọ́n òṣèré tó bí ìlú fọ́lọ́run kẹfìrí náà ni ó ti yé kẹfìrí náà ni àfi méjèèjì tí mọ́rù yóò fi lójútú alkúfúrú fi tọ̀gút wal imanu billah ìyá kìí sí tọ́lọ́gbà tó gbọ́nà bàbọ́ ìdíje kí mọ́rù yóò lójútú ọ̀kẹ́lú rẹ̀ òtó wọ́n kí ni imanu billah ó kò kàmẹ́ ni sínú al imanu ó kò kàmẹ́ ni sínú aláfọ́ al'imanu bí wujudillah wọn wà pé ọlọ́wọ́ bá bá tí ń bẹni alákọ̀ọ́kọ́rọ̀ ọgbà pọ́lọ̀ bá tí ń bẹni pé tó bá gbà kan bẹ tí ló ń gbà kan sí ikí òsì kú lọ́fẹ́ níbi ìlú fòsìsì alákọ̀ọ́kọ́rọ̀ ọ̀rọ̀ al'imanu bi rububiyya ti lá kó nígbàgbọ́ sí rububiyya náà àwọn sẹ́tọ́nà bá mọ́ sí kí ò sẹ́ni tó lè sí ju ọba aláàrẹ̀ kanáà kí yóò nígbàgbọ́ sí bí sẹ́wọ̀ pípáyàn ẹ̀hẹ́ àdíkẹ́ iye yẹn àdíkẹ́ tọ́lẹ̀ ìpèsè àrísìkí ìdẹ́dà ìrọ́jù àrẹ̀rẹ̀ ìṣètò ayé ní pé ìkápá ayé pátápátá ọlọ́nìkan náà lórí ara rùgbù bí yàrá àwọn ẹ̀lẹ́gbà bá sọ nínú àwọn parí àtẹ́yíká rántí nínú rùgbù bí yà tẹ́ bá fi kankan ti sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ ọ̀nìkan ṣoṣo fi rùbùbíyà ní ó ti ṣẹbọ níbi rùbùbíyà ọlọ́run bákanáà al'imanu bí olùhíyàtì ká nígbàgbọ́ sí olùhíyà ọlọ́run náà ni bí òun nìkan lọ́tọ́ láti sìn gbogbo ìjọsìn wa òun nìkan lágbọ́dọ̀ dájú ẹ̀kọ́ àgbọ́dọ̀ pé ẹlòmíì mọ́ àdúrà wa àgbọ́dọ̀ dájú ẹ̀kọ́ lórí ju ọjọ́ náà wà nìkan náà ìgbọ́kànlé wa wọ́n lọ sí lọ́dọ̀ ẹlòmí jù náà lọ ìlú àfọkàntẹ́ wa agbọ́dọ̀ fọkàntẹ́ kàmí ju ọ̀dọ̀ lọ́wọ́ ọba náà lọ ìbẹ̀rù wa ìnífẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ká ní mẹ́ni sí àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn ìtumọ̀ alìímọ̀nù billah ká gbà pé Ọlọ́run bá láwọn orúkọ bẹ́ẹ̀ ni ó sì ní àwọn ìròyìn gbogbo táwí àyàn fi rí gbájúmẹ̀ tó pọ̀ gan àwọn oní falisafa filosofi àwọn làwọn tẹ́ gbà pé Ọlọ́run bá wọn wọ́n gbà tí ń bẹ̀ yìí tọ́ rògbòbíyà àwọn míì rògbòbíyà ọ̀pọ̀ náà ti fi ní wọ́n bí rọ́bìá bí rògbòbíyà bọ́ ṣùgbọ́n rògbòbíyà wọn kò sọ wọ́n di mùsùlùmí torí pé wọ́n kù níbi rògbòbíyà wọn kò kọ́ ọlọ́run wá nìkan ṣoṣo ṣùgbọ́n tí ń ṣe ni láàánú láwùjọ tàà mùsùlùmí ni pé rògbòbíyà táwọn ti fi rí tí wọ́n wíwẹ̀ tí wọ́n yẹ́ kẹ́kẹ́ ń bẹ̀ lásìkò àmì ẹ̀sára àwọn táǹkì amùsùlùmí azikini a ti tẹ̀sí sínú ẹbọ ṣìrìkíyà torí pé àṣà Yorùbá ẹ̀sìn Yorùbá tí ipa rẹ̀ sì ń bẹ lára ẹni tí ń sí ìsìlámù tí sì tí kò lára Mùsùlùmí èyí ló jẹ́ tí ọmọ ike òkú táwà nínú ìsìnlẹ́mọ̀ ní wọ́n pa lọ́jọ́ ìpé wọ́n jẹ́ ní ẹ̀lú gbogbo ó fọjú ọlọ́jọ́ lọ sẹ́nu mùsùlùmí pé lè tí wọ́n jáde láti mọ̀ pé ọlọ́run ni ẹ̀mí kọ̀ọ̀kan ló ti lásìkò rẹ̀ lásìkò rẹ̀ bá ti kú kò ní dí ìṣẹ́jú kan kò sì ní lè ṣẹ́jú kan tó bá ti tó ọlọ náà ó sì rọ́ọ̀ fi fi yé wa pé láti ìgbà téèyàn ti ti ọmọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ni wọ́n ti kọ ìgbà téèyàn kò kalẹ̀ ètò ọlọ́run ti dáwọn láìpẹ́ ọkọ̀ ìgbà tí ó kọ àwa mọ̀ wọn pé èyí tí wọ́n kọ sílẹ̀ kọ yìí ọjọ́ ẹlòmíràn bá lọ Ọfọdụ fojú ojú àwọn ọ̀rọ̀ burúkú ọjọ́ òní ọmọ tó jẹ́jọ́ tí tó mọ̀ fojú olójú ní ti ìgbà tó ní wọ́n pa lọ́jọ́ àìpé wọ́n ọjọ́ wo ni ọjọ́ ọdún ló kù tí ó lò tí ò wà nínú tí máa ń ilé àá sódà mùsùlùmí láì mọ ilé yìí gbọ́ra pé mùsùlùmí lè mọ̀ sọ lórí mùsùlùmí lè yóò tó gbà pé òjò tí ọlọ́run bá fẹ́ rọ̀ ẹnìkan lè sí kíni ó lè tí pípọ́ mọ́rọ̀ láìláyà rẹ̀ ta ló ní kápa sọ́mà sílẹ̀ àátà fúlànà fi sàmáwá ti wà máa fi ta fúlànà ìkápa sọ́mà sílẹ̀ ta lọ́lọ́ níbodò ó ti níbo tí ẹ ti jẹ́ òjò tọ́lọ̀ fẹ́rẹ̀ ẹ̀kọ́ àti wọ́n mùsùlùmí sì gbà bẹ́ẹ̀ ìyẹn ti gbé gbáàdì níbi kíni nínú ìlú ní ọlọ́wọ́ wa òun yìí adẹ̀ náà ní ká sọ pé ẹnìkan lọ àrísìkì alárísìkì ọgbẹ̀rún gbogbo àrísìkì mi ni wọ́n mọ́ mùsùlùmí ló lọ áyùkì rẹ̀ láyé ẹnìkò lè lọ áyùkì ẹnìkẹ̀ láyé ó kárù fún láyé nìkì ti ẹni àníwà òtijọ́ mọ́sù mẹ́rin nínú yẹ ìtọ́ áyùkì rẹ̀ ó ti kọ́ òtijọ́ mọ́sù mẹ́rin nínú yà ní ìjọ́ ìjà áyùkì rẹ̀ ó ti wà bẹ́ ẹnì kò sí lè gbá kò lè gbá mẹ́tẹ̀ tí ẹ̀rẹ́ ti inna nafsa lọ́dọ́jú òní láńtà mọ́ta kò lè kú láì kò lè kú àtà tẹ̀stẹ́kìmílá rizkọ́ha tí ó fi ṣe kí ni tí ó fi lo àṣìkì rẹ̀ tanyẹnyẹ tí ọ bá lóòtọ́ kò lè kú wọ́n ni fàtàkùnlọ́ wà ájí mèlú ẹwà sí kìlọ́nà tó dáwọ́ ẹ̀pá ọlọ́ ẹsẹ kí mú kẹ wá rísìkí lọ́nà tó dáa wọ́n ní kẹ́kẹ́ sọlẹ̀ sẹ́nìkan jọ kan ó kú sí kànga wọ́n wá yọ lẹ́yìn bá wọ́n yọ tán wọ́n po ẹ̀kọ́ fún omu gbàtara balẹ̀ tán ah, ah, bóòlẹ̀ tí wá sí torí ọlọ́run bóòlẹ̀ tí wá sí ọlọ́sàbọ̀

gbé ìgbà adébóyè tí wọ́n ló kú ó tún padà wá sáyé kò tí kú kò tí kú pẹ̀lú èyí tó padà wá wọn ó sì gínú ọwá sì kẹrẹ tó lò tí è tí lù tán òun lọ wá lò lọ́sẹ̀ wá kú jíjẹ ikú gẹ̀gẹ̀ ó ti ẹ̀ <coughs> kánú lágbájá ló lágbára lásìkí ẹni kò ní ọ̀gbọ́dọ̀ mọ́ bá alájọ́ àwọn láìláfẹ́ àdílágbájá lásìkí àwọn kẹ́lẹ́ nílò lásìkí bù ká máa ma ní àjọ kan rú kọmọ ìkan burúkú torí ẹ̀ gbogbo ríyà láti mọ̀ pé àrọ́sìkò kírìsì àrísìkì lára sí ọlọ́run ìtọ́rọ bá sì pèsè fẹ́ nìkan ẹnìkan olè ní ọmọ tó bẹ̀rẹ̀ láyé láyé àwọn alágbáwá àwọn ẹnì kankan ẹ̀pẹ́ lára ìmọ̀ni wọn ò níye àwọn tó ẹni ọgbà náà mọ́ ní yẹ́ máa ń pèrò sọ́kọ̀ níbi kọ̀ọ̀dọ̀ yìí yẹ́ bá pẹ́ nìkan tí ó bá fẹ́ lórí sọ́dọ̀ ìlú ó ní kìí sáré sí kìkì mi ni ó bá jẹ́ tèmi ni ọ̀dọ̀ mi náà lẹ́wọ̀ èé àwọn ti gbà báwọn tẹ́lómi tó fara ya tó yéèrè ó sọ́rọ̀ mi lọ́wọ́ gbà níkà ìkẹ́kẹ́kẹ́ ẹ̀rùn yóò tó torí yóò tó máa sàásí ọmọlàkejì lórí nǹkan tí ò ní túnmọ̀ torí ẹ̀ rùbùbíyà ń bẹ̀ẹ́nu mùsùlùmí tó tó gbé jáde ẹ pé ọ̀pọ̀lọ àwọn kèfèrí sí wọ́n sí kéde wọ́n gbé gbágbé èyí tí wọ́n gbé gbágbé ẹ̀bí di kèfèrí wọ́n ní olùhíyà ó sì wá jẹ pé méjèèjì lónìí gbogbo ẹ̀lẹ́ mùsùlùmí gbé gbágbé ọ̀pọ̀ náà mùsùlùmí jà ọ̀pọ̀ náà ni wọ́n gbé gbági ọ̀pọ̀ ní wọ́n gbé gbági ti rùmùríyà dé ìlàmú ọ̀rọ̀ ẹwọ ti rùmùríyà náà ó jẹ́ sí pé ọlọ́run ní ká pín kí ló dé tàtọ́ fi ẹni tó wà ní sàárẹ̀ ẹ́ pé a ti gbé gbági Hmm? kúlẹ̀ àwọn gbogbo bí náàsì wọ́n ní kárí kúlẹ̀ àwọn sọ́dọ̀ bí fálákì wíwá sí pé mojúbẹ̀ yóò hmm? tí ó mojúbẹ̀ yóò nílẹ̀ ẹ́ kí lè yóò wá dẹnu àfúnwà sí àfáà tí ó tọ́ tí ó jẹ ká mọ̀ tí ń jẹ́ tàwọn nílẹ̀ yóò pè wá sí i tí ó jẹ ká máa ti jẹ́ ṣíríkù tí ó sì wà lára ogun ẹni kò sí àbí bẹ́ẹ̀ ní la ilaha àwọn làwọn dún ti pé kò sẹ́ni lè sí lóòfin àfọ́lọ́ nìkan ṣoṣo òun náà fi ń ṣe ibadallahi àìnúná ìyàwòmìnà ẹ̀yìn ilé ọlọ́run tó ti dùkú ẹwà ràn wá lọ́wọ́ ẹ̀dí kẹlò sílá ìlàyàrá òní só ní túnmọ̀ mọ́mọ́ kò ní túnmọ̀ mọ́mọ́ ó ti fèrí gbá olùyíyà olùyíyà tó lọ gbàgbọ́ ọ̀nà lórí tó takù ó ti tá padà mi lẹ́wùkọ́ mẹ́wùn ọlọ́run ní wàhálà láàrín fọ́ta wákà ní ikún tó mú mi ní ọlọ́run ní gbára ní tẹ bá jẹ́ mú mi ayọ̀ gbára lọ́nà mọ́lẹ̀ mi ìyẹn ọ̀fẹ́ tí wọ́n sọ kọ́ ní òun ní pé lè ní wọ táwọn kan egun kìíní kan kólògbó òwú tó wé papọ̀ olóásọ di nǹkan bàbàrà hmm? àbí ìtọ́já sí pé èyí tó ti fi sápá àbí èyí tó fi gbàdí ní kí ni ó sì pè ẹnìkan ọ̀rọ̀ ọlọ́pàá dáwọn dúró ó sá ń ṣe kìíní kò fẹ́nu balẹ̀ sẹ́yìn rẹ̀ ni ẹ̀yìn ẹ̀wà tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀wà tó bẹ̀rẹ̀ àtọ̀wọ̀n sáà ní mọ́ kò ní mọ́ ó sábàdà yẹjọ́ nígbà tó délé tó gbọ́kàn ní tó fi ní wọ́n yìí àṣẹ́kọ̀ tí ẹ̀nà tí mo mú lẹ́yẹ̀ ọdún gbàgbé ọlọ́run bá rẹ̀ sílé láàrín láàrín lọ́la ó gbàgbé sílé délé báyìí wọ́n ní sọ pé yìí ṣe tàlọ́wà ní kò yọ mẹ́rin nìsìn ọlọ́run kò yọ fa ṣe ìpínlẹ̀ àlẹ́ kò yọ sí ọ̀ akẹ́mọ̀ tẹ́ra wa jẹ lílẹ̀ àsán yọ́mọ̀ tẹ́ra jẹ lílẹ̀ àsán tọ́ ẹ̀rùn ní wọ́n ṣe ìrìnàjò ṣe ìrìnàjò wọ́n wọ́n pè kíníkà lójú mọ́sù báyìí báyìí yẹn mọ̀ èyí àgbàgbé mélòókè kí ni lẹ́yìn bẹ́sì tí èyí ò ní bísí ní láì táwọn káàkiri wà lọ́wọ́ láì wà láwọn alákùnta ilá jù náà láwọn ní àwọn ògbé tààrí àti láwọn ìtọ́lá ìtọ́lá wọ́n ní kínáàpì alhamdulillah ilẹ̀ sí sáfàrà lẹ́nà hádá wọ́n kò ní láwọn kòrí ní wàhálà ìdárò bí nílá kò ní gbìnà láwọn ilé ní sẹ́lẹ̀ bí sáfàrà ní hádá albírò wà tákùwà tó ní òjòrà wọn náà kò jọra wọn tọ́ bí bí àwọn nǹkan yẹ bó sí lọ akẹ̀mí kátàmọ́lẹ̀ sí àwọn nǹkan yẹ kọ̀kọ̀ àlìímọ́nù bí láì lásán táwá tó wá wo pé ó kọ lọ́wọ́ bá ti ròyìn ọlọ́wọ́ wa náà wàhálà náà tún bẹ̀ẹ̀bẹ̀ àwọn kan sàṣejù níbi ó kọ lọ́wọ́ ọ̀nà wọ́n gbẹ́ sàṣejù etí èso kọlọ̀ wọ́n sì pẹ̀lú kọlọ̀ ó kọlọ̀ sì ní kò sọ́nà tá a lè fi gbà mọ́ nínú Al-Kùránì nílẹ̀ lọ àti ní súnà lábí ọmọ ìsọ̀rọ̀ tó lálàáfíà ẹ̀rẹ̀ méjèèjì kò sọ́nà tá a lè fi kọlọ̀ ọba ni wọn ìsúkọlọ́ nífà èyàn ní fa ọpọlọ́ kó sí kí kò yí lórí lẹ́yìn náà ni pé orí sí fa ọpọlọ́ bàjá gbígbé à ní pé ká sọ pé à ń fa ọpọlọ́ kí ní jẹ́ bẹ́ a máa ń sí kí a biha ọlọ́run ní àwọn ọkọ̀ tó dáa ẹ́sì gíní ẹ máa òun ní àwọn kan tó síkí tó dá ẹmọ fípẹ̀ ọ̀ anábì sì kọ wà ọ̀nàwó làágbà fíkọ náà bá fíkọ náà ya hayyu ya qayyum bi rahmatika astaghith اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم اغفر لي إنك أنت الغفور الرحيم بيه بيه لو ماذا تمام يقول يا غفار يا غفار يا غفار يا غفار يا غفار يا غفار يا غفار يا غفار كيف يسوي؟ إني مسلم إنه إقوى kò sì sínú ọ̀nà gbáàmà fi orúkọ náà bá pẹ̀lọ àkànsí eré lásán gbẹ̀ náà lẹ́kọ̀ọ́ àmẹ́yìn orúkọ àlìjẹ̀nú tàyẹ̀ pè lókọ náà lókọ àlìjẹ̀nú sí òun náà ni ẹlòmí ló pè lọ́yọ́ sí lórí àà orí mẹ́rìndínlógún eléyìí ẹsẹ̀ ló kú sọ́nà ogójì yìí yóò dáwò ilé ìdúró ọlọ́run à ẹ̀rú bà wọ́n sì láyà rẹ̀ gbọdọ̀ já tó bá lálejò à àyà ti já wà láà dénú òjìjì ó jẹ́ sí pé ayàtà wọn tí ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ ọmọ ẹni tí sàdúwà tí òun ẹgbẹ́ papọ̀ mọ́ tí ò kò kẹ́ ní ìyàtọ̀ sọ́nà àwọn ọkọrin ọba lè ní àdúwà tí ń sì gbẹ́gbẹ́ àdúwà tó ní mẹ́jẹ̀ ń tó báyìí dédé agbó báyìí lọ́gbọ́dọ̀ sí ọgbọ́dọ̀ lé ògbọ́dọ̀ jí àìmọ́ àdúwà wo ni ó ti ní ìkẹ́ mí nù ó ti ní ìkẹ́ mí nù ó ti kọ́ ti kóra àwọn nǹkan yìí bó ṣe lọ òní <coughs> al'imánu billah faman yakfur bi taghut in tó bá ya kìí sí taghut wa yu'min billahi tó sì gbọ́rọ̀ wà ní imánu billahi òun náà ni àlàyé díẹ̀ sókè náà làmú wá lórí fàkọ́jì stamsaka délé ọrọ̀ wá ti lè gbé sọ ní ọjọ́ ló sì kéde ló ti di òkùnkùn yìí ẹnu àlàyé jẹta ara sì yí ẹmọ̀ fún ẹlòmífẹ́ pẹ̀lẹ̀ mùsùlùmí orúkọ lásán ló kù nínú ìsìláàmù ògidì ìsìláàmù sí lára ẹ̀rọ rárá ọ̀la sí lára ẹ̀rọ rárá wọ́n náà bà ní pẹ̀lá ní sọ̀nà ìṣọ̀lá àwọn àfáàní tó wà níbi ayà náà yóò jọ̀lá pẹ̀lú ẹ̀dọ́lẹ̀ látàrí ká ọlọ́wọ́ bà ní pẹ̀lá ó sàlẹ̀ kan àbáyé kan tó kàn ودع لنا سنتجنون ولا تهنك ولا تكن سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم وعليكم السلام ẹni tí ẹlọ́ọ̀dá lóṣù ọkùnrin ojú táwọ̀ táwọ̀ tó tó là ń ṣe ní kápọ́ọ̀sì ẹ̀dínwó káàkiri ọlọ́ọ̀dá yàwó. Àṣí lásán lè yóò pẹ̀lú àlàyé láti síwájú nípa àṣí ọlọ́run lè gbá rísìkẹ́ nìkan fẹ́ nìkan láti kí tọ́lọ̀ bá ti kọ mọ́kó wálẹ̀ lọ́mọ̀ rẹ̀ ó ti yí